بكم يوم الحسرة إذ حبي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها ومن عليها وإلينا يرجعون واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني فاتبعني أهلك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واحجرني نبيا قال سلام عليك فاستغفر لك ربي انه كان بي حفيا واعتذركم وما تدعون من دون الله وادعو ربي وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون لله وهبنا له وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا وجعلنا لهم لسان صدق عليا واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا ولا من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه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 وكديش الله سبحانه وتعالى يقول أكرزيني كشو سفر نلمي قوانكا كو يوضف 1439 إيكي سيدي باي Gregorian calendar àdébì November 3rd 2017 karatu àdébì suratul Luqman Eh, lukman gi dai ibaya me ji ga ko ji bo bi karatu a dan ni re allah ki ma dar ka do to aya me ji dai ya shen na mo ko la e ki ne wu biti biti biti a yo ki a ma bu ri ki de wo do wo wa aya le ya lu le da bal ka nya bo ki re na أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوماً واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاد ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور بارك الله فيك Aya today, Aya Ubailo. Because you are the warning. Warning ye kuna kulu. Warning eki atunya wala. Warning eki amio ni emiejo. Ama eneki ni imani. Eneki nukedo nojo. Eneki makulo yo na dogwa. Ya ya today tanka lawo aka wemi udongi do yake a generalize amune kwako yani ya ayyuhan nas o ame amune udogi dai iyaka ba amacho keti ame ya baba chon tabakwa ibulubulu tabakwa iki tabakwa yo jali ati kristian ibulubulu kristian yo jali ati yu atasudi ene tene doŋo yondo wala o doi kidai ki wadde surati lukman aya gogo yome ta kidai ko ne ene doŋo yo ko da mayongi doi mi itteko rabbako o marai lo dume ama mone marai lo dume waqshaw yoma marai lo yoka kidomo o yele sojo bailo mi oye le tojo aragudo aratule ole omiche oye le la yajzi walidun an waladihi oye le ataki noma ina dugi ni ke ti ojo ma o ti an ka mo ojo ma o mo ojo kaka yi ma o ni amu ojo gbere won ma mami yudu ahụ anị na-egbe akeji nwa agbụgbọ kpụrụ ma a na-etu n'alụ abịa akeji nwa ụjọ ma ahụ ire aa ṣe kékeji nwa ụjọ ta na na-arị ọma ma mụ ma wudololo ma daalụ tu ọṅụṅụ na-arị gbaa ịṅụ bere hmm, maru. يوم يفر المرء من أخي من أخيه وأمه وأبيه وصاحبته وأخي وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه واتنا كوكا دوما نقول وفروا وفروا لي يميني ọyọ́ ìdọ́gba wá gẹ̀dẹ́ ọ̀hẹ́ alẹ́ anya adọ́mọ́nù uwe anọ kọ́kẹ́ tóbi ọkọ́kẹ́ dọ́mọ ayọ́ kọ́lẹ̀ pụtụpụtụ kẹ́ gbányúlé ẹ̀húnkà ghana must go ma kó tí yi yìí létí kẹwàá láyé gbọ́ ọyọ́ mà anya kọ́lá gẹ̀dẹ́ ìtọ́jú kọ́kọ́lá anya ti kò dị dẹ́ gẹ̀ wọ́ oye kuma kọla ẹsọ oye kẹẹdá kuma gbẹnẹdó wọ ọhẹ oye kàákà ní wẹ pọfẹsọ wẹ kẹsí dọkítọ ọtakadà yẹ kẹsí yíyí ẹ̀yà wọ oye kàákà ní àgbo ojú ọsọ máa ṣe àlàgbà ní ẹni dáì wẹ ògì yóò wá bẹ àdìbò kálí wọ àmì lóye wọ ẹ̀ẹ́dì lóye wọ àǹgẹ̀nẹ̀ dúró oye kàákà ẹ̀dì àti kòmù. ẹ̀hùnkì àgbẹ̀ oyé máa kàkìdẹ́ ìṣòpọ̀ yọ kẹ̀tí pẹ̀hùn kẹ̀tí pé ilẹ̀ mígidẹ́hùn lẹ́mẹ̀ náà ẹ̀bọ̀ oyé kàkà ẹ̀ aláwọ̀ abẹ́ ibi máa lé àkàtàrí ọmọ màwúdò lòló wúpọ̀ ráyà yára ọ̀hún yí àyà ọjọ́ ni yóò máa yẹ pírù mẹ́rù omi àtìyìn ọjọ́ àkàyàn ọjọ́ ilẹ̀sọ ọjọ́ kan náà rábọ́ máa yẹ ohun tẹ́lẹ̀ wọ omihi ó nà rí ohun tó náà ohun orí orí kẹkẹlẹ́gì àyàn àgbọ̀ tánẹ̀ ìrà máa yẹ wọ ó nà rí náà ebe iná ayé àtàwọn àwùjọ lòlá lọ́lẹ̀ òun àtàwọn ẹni bẹ́ẹ̀ lóòrò lóògùn àdóòrò lọ́lẹ̀ eré láwọn olùgbà alákíjọ làwọn yìí wọ́n sọ ó nà ọ̀yàwó lígùn lọ́lọ́wọ́ bá nà má eré làwọn àmọ́ nà ó lọ́lọ́lọ́lọ́ ètò sie kɔma tata kɔma sɔkɔ kɔya lɔɔna iléèwé ɔjɔ kìsà dòrò ɔjɔ kɔma dama màdìrà dòrò ɔjɔ lɛta kɔdɛdɛ ma kó akɛrɛ bɔjɔ abéke anyanu ala kàyà mɛ gbɔgi dɛ yi dɛ ɛn yàtí kuma akɛnɛ nɛnɛ ara ɔjɔ kàkà yi tó dɛ lekuli muri iminuhum yawma idin ɔkó wò nɛnɛ nɛnɛ ɔjɔ kàkà yi sànun ìsɛnala kàyɛwò yóò ní ìtìtẹ̀ bọ́jọ́ kò bọ̀ kì má ma kì á lè lò yí kọ́ lóhun táńtà kì á yàn gbọ́n ń ma àbẹ̀kọ́ ìyà àbẹ̀kọ́ àtá ayẹyẹ ni yóò ma wàṣọ́ yóò ma lẹ́yẹjẹ sí wọ́lẹ́dùn àwọn wọ́lẹ́dì àwọn wọ́lẹ́dì yìí ṣe ina dogi adugbon yunni atin gi won bi won ge atani kudugi aje won mani o mani kudugi aje na ta o mari atayara atali o mayara me tu ko yo le gi wa ma tu me yi todo ko ile todo ko re o me owo todo ko ko ta paru me owo tele nga ma go ma wo kwa na ywa ji ni tiru ni ni tiru ine wo wa ji le ngwa ba je ko mdu so lo ko ya ta o ni ko ati na njabet o gele ki na njabet tenga ni matobo ko bi abajo yi wo wo ko wa ji ama le ngwa ko na njabet yi wa nga ta ge o li le ge ni je ke de le du lu mu te le gu mu ta le wo ma tanu wa yi le le me wọ́n àkówá yẹn gbó ọ̀yẹ lẹ́bà kó yàwó tẹ́ yìí gbó na a á ti nàìjà bẹ̀ lójú ma wọn gbọ́ máa ye ya ya yà e ká yẹ tọ́ ìsopọ̀ alẹ́ oko pa oko eléyàwó yẹn ibi soko eléwọ̀n àti nẹ tọ́ ọjọ́ yẹn kìtẹ́ lẹ́lẹ́ pàpọ̀ ilẹ̀ mi wẹ̀ máa nọ kọ́n kàtí wẹ̀ ní ẹnìkí dàtẹ̀ kò ń wẹ̀ náà iye ẹnìkí dúẹ́ aṣọ́gbẹ́ ẹnìkí dúẹ́ ṣẹ́nkù ẹ̀márátà ní kẹ́ ọkọ̀ òhùnkù nẹ́nu amúlùkù ẹnìkí gbọ́ yóò ẹ̀ máa níkí tẹ́ máa níkí Na àtànà òkúrì wọ́n máa ní wala mauludun ọma katabi iya ni kudugi àwọn ni keje an walad an walidi je ọma ni kudugi ni keje na te un ni de shay'an la harfu nafi harfu nafi shay'an an nakra wa nakratu fi siyaq nafi tufidu al umum ma'ana ino lengi kudu dimi dimi dimi dimi dimi dimi komani ke jingatan iya ni kudu dimi dimi dimi dimi dimi kata ni ke jingoman ole idu mo yono koi ola gide je ngo yo kota ni ke aya jengi inna wa'da allahi haqqun ubalu tane yo yo ngo yo aya ji haqqun ga tiangi je je ka ngati awote ولا تغرنكم الحياة الدنيا mẹyẹ kó ilẹ̀ gidẹ́ igi wú mẹ ọ̀wọ́nú ọ̀làwí kẹta dẹ́yẹnẹ kíkìtà kíkìtà kíkìtà ọkọ̀ ẹ̀ kàfẹ́ mú akọtí báǹkì yìí ni ìwé ọ̀wọ́nú ẹgbà ojú ewọ́hùn àtàtì gìrí

ọ̀gá jẹ́dàbí náà kí àbọ́ inú ọdẹ gbogbo ọ̀gá mọ́mú hìí ìdí èṣe dí èṣe mọ́ ọ̀gá kẹ́ẹ̀dẹ́ yìí ẹ̀mgbé kí a tẹ̀wà lóye gbìtì máa dọ́kítọ̀ mọ́ ẹ̀rẹ̀ múnẹ̀ ń gbòkì alóye máa wọ́n kọ́ ẹ́ tẹ́sì ilé inúgu àbújá ń ibẹ̀ gbogbo ìgbà yẹn kó yí mẹ́ ọ̀gá lẹ́jẹ̀ gbídì ohun ọ̀gá jẹ̀ dọ́mọ ohun òtítàlà mẹ́ ọ̀làkà gbọ́yà iná lílẹ̀ wọ́ iná ilé ìrọ̀jọ̀ àdọ́jọ́ ìmíwẹ́dá àti kọ́kọ́ nígbònígbò ìsẹ̀kù ìkóga ọkọ̀ ìmọ̀ yóò zùn nù ríyàn gbogbo jákàdọ́lẹ́lò ahmed abdulkadir ọjọ́ kí sọ gàbọ̀rà ti signature ma dọ́lọ ọkọ̀ ẹ̀kọ́ yẹlẹ̀ ìjọkùnlẹ̀ kú ẹ̀sùgbé dé àmì ní májà sí london dọ́là màjọ́mọ́ kọ́ ṣẹ́ àyè dọ́là ọkọ̀ nàìjíríà ma lọ́kọ̀ ọkọ̀ dùn màá ní ẹkùn ìbàbáńgídà màá kọ́ ṣẹ́ ńlá mi ní london. ilẹ̀ ilẹ̀ kójú gẹ́gẹ́ mamdu maja ọkọ́ aya gidẹ́ yàdùn wọn akàkó na ní kẹsẹ̀kọ̀dún wọn na ní kó tọ́ ọmọ ya ya igẹ̀ ngbọ́kọjú ẹni yóò ma láyà fọ́ ọmọlú يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ọ̀la ka níbi ibrahim àkàkọ́jọ́ dúró ọ̀lọ́ ìkùránì dẹ̀ yàkọ́lá lọ́lọ́ yọ́ọ̀nà yóò mà lẹ́yìn fẹ́ẹ̀rù mẹ́rin ọjọ́ kọ́ọ̀nà yọ́ọ̀nà ọjọ́ bàálù ìṣe oyé lẹ́sọ̀ wúlò yóò kàn lọ́rùn ìṣe lẹ́yìn ṣe kọ́ yẹlẹ́nu amukunu elewu nana kpe gba gɔdi gɔdi gɔdi gɔdi yi o yɔ ama yakuru mi yɔ ha gbɔnyi gbɔnyi gbɔnyi gbɔnyi ami la dam dam dam dam jɔ yi amɔ ko yɛli sɛboyi seven four seven seven three seven ele dam dam do yɔ yi o dugi na mɛ ŋun yi o lɛ mu nako kakuru yi kan na o yɛlɛ o yɛ pɔt ɔkɔ kabo ayi ma nɛ jɔ dɛ. ìkélò mẹ́mà kí kàbò lè kún tó ní ìbánẹ̀mẹ́ ọkọ̀ kàbò yọrẹ́ ọgbọ́ ìwọ̀n kan sọ pé lélẹ̀ mánàjú gbódógbódó yọrẹ́ ohun àmẹ́ àkúgbànẹ̀mẹ́ jẹ́ ìkàbò lè kú lè mẹ́ ọkọ̀ lè mẹ́ ọkọ̀ kìí yọ epo kọkọ kì yọ kìdẹ́ àmọ́ bá tírélà náà kò lẹ́ta máa dáadáa yọ ọkọ̀ kìjọ ẹ́ta tí kọ́ lẹ́tọ́ jálẹ̀ lọ tírélà òun anáàdé kò mú ìdí ọ̀dí ọ̀dí ọ̀dí ọ̀wá máa mú fún àyàn ọkọ̀ ìmọ̀ kìíké òpapọ̀tá kò mún lọ pàápọ̀ àdẹ́dá àádùkọ̀ kọkọ̀ ilẹ̀ òun náà odú lè kú mẹ́tò kan ọjọ́ kàkìdọ́gbà wáyé ó ma láyà ń fẹ́ ìmọ̀ẹ́lú ọkọ̀dókò nẹ̀nẹ̀ yányá ti kù ní wọ́lábẹ̀nú amọ́mọdókò nẹ̀nẹ̀ máyá ti kù ní ẹ̀hùn jẹ́ wọn kọ́kọ́ ma yá ti kù wọn nẹ̀ ilá mẹ́tàlá bí kọ́lbí ń sẹ́lí ṣídẹ̀ẹ́nẹ̀kì wá bọ́yọ́ pẹ̀ẹ́dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀

من أتى الله بقلب سليم إنك يو بيدو إنك تأيو بشرك تأ إيجي إنك تأيو بالنفاق تأ إيجي إنك تأيو بحسد بيبي أجل بعدين دينك الله إنك أترو يجو إنك دوش أو يوكي أدو إلا تيوما من أكو كما ياتيكو فالحمد لله أمين يا أكو كما ياتيكو أكو كما ياتيكو ẹ̀wọ̀n lè tó gbọ́ kẹfí sọ́rọ̀ tó ayọ̀ 48 ìwọ̀n nà lágàkà láhùn áká ọmọlẹ́ yẹ́ ni wà ṣẹ́wọ́ yóò màn lẹ́ẹ̀ẹ́ látàǹfọ́ òfin ha ṣàfà àtùn wọ́n láyò kọ́ واتقوا يوما لا تجدي والد والد عن ولد ولا مولود ولا مولود لا تجدي نفس عن نفس شيئا ولا يوقظ منها ولا يقبل منها شفاعة ولا يوقظ منها عدل ولا هم ينصرون واخشوا يوما لا تجزي نفس عن نفس شيئا آية فتية سورة البقرة مرين لوجو كدوباوا ngbe aye suratul kumanu yena atako mako mati kumala man to gbe je atako mako yani la tajazi nafsun an nafsin shay'a ko imi ola du se ko imi du e se ye mu ona du ko bo ma udo lo lo mu to na lo ba ana le mu ta ina na du ya mo mm. ko yun ge wala tanfa'u ha shafa'atun ugbowo du ya ya

ṣáàpẹ̀ẹ́n gbọ́wọ́ ìyá máa gbọ́wọ́ ìyá ìyá ti kòun bó kàní àti kú gbọ́wọ́ tàbí kòun ya gidẹ́ kẹwọ́n ya ọgbọ́ òmúnẹ̀ ìyẹ́ ẹgbódá ní àgbọ́ ọ̀pùrá na wọ́n jọ lámáyín wọ́n عجن والذين آمنوا واتبعتهم ذرياتهم بإيمان والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين ayé kìdẹ́ yìí ayé kàdé òun èmi yẹ́ ni ọmọ ní kùdókì àti ẹ̀hán àtànàtà ní kùdókì àti ẹ̀hán ọmọ ní ẹ́ ayé kìdẹ́ yìí akọlẹ̀ bí sọ́rọ̀ tòtòr yẹ́ ni wọ̀lẹ̀bí na ámẹ́nu yẹ́ ni bó màdí ìmá ni wọ́n jọ́fà wọ́tàbàtùhùn dùrìyẹ́tùhùn bí ìmá ni taka mi kunu ma ma wọn ṣàlẹ̀ bọ́ ma ma wọn lè ma àmà tama ọ ma lè bẹ̀rẹ̀ àmà zuriya ama ọmọ rẹ̀ zuriya àmà tadẹ̀ kurana dọ́gbẹ́nẹlẹ́ adama tọ́ na kí oni wọn ya adama mu ki kí zuriya wọn ṣẹṣẹlẹ̀ suratu sọ́rọ́tò ẹ̀ẹ́ sọ́rọ́tò mẹ́rẹ̀ àmà ta ìdọ́kí zuriya. واتبعتهم ذرياتهم بإيمان أما تمعوا مما مما نويا لبما لبما بإيمان يدو وجو أما نبقلوا يوجو ما تقبعوا لما إن بإيمان يدو odede ma di imani tata toma ama batete ngojo lugba leji ma sedeka mamda to kwa ma am kwa nojo na ha alhaqna bihim àádẹ́nẹ́gì dúbí àgbàdé àtakọ̀ ma àádùmátí pòyíṣọ́nà àtàtẹ́gbé kọ máma bẹ̀ká màtàmà rẹ̀ tó dúbí sàlbẹ́rẹ́ká tálẹ̀ àbẹ̀ká àlbẹ́rẹ́kọ́ ma ń àdọ́ ohun àdẹ́nẹ́gà tẹ̀wú gbogbo mígidẹ́ yìí àmì ẹni amúrọ̀mẹ́ ní bọ̀ ánàkẹ́ ọjọ́ àwọ̀má alẹ́tìná min amẹ́lẹ́gì mi ṣékin abúwẹ̀ kí wáyé máa wéwẹ̀ tàbálẹ̀ tọ́dọ̀gẹ́lẹ̀ àmọ́ àkọ̀tẹ́sì ẹ ìṣòwò ẹ̀wà amẹ́bọ̀bọ̀ ánẹ̀ tọ́dúnbọ̀wẹ̀ máa wéwẹ̀ tàbálẹ̀ mmm ọlẹ́un kẹ̀nẹ́ tẹ́tẹ́ máa dúnhà mọ́ mẹ́dúnhà máa tẹ́ tọ́dúnmẹ́ni àmà àtàmàkó dé àlìjẹ́nà màkó yá yí dáadé máa nà mọ́ máa ń máa lè bó máa ń bí i máa nì mẹ́ àmánubọ̀ mẹ́ni owó ọjọ́ wẹ̀ àkẹ́nẹ́kì dé àlìjẹ́nà ẹ̀dọ̀ ń pàbẹ́ni ayọ̀mà e mi ya yí dàdé amọ́mọdé àlìyẹ́nà kémẹ̀ ìyàṣà mọ́mọdé dùnwọ̀n yẹ́ tàtẹ́ mẹ́ni àmàtà ẹ̀rùmẹ́ yomi ń wà sọmọ àlìyẹ́nà kémẹ̀ gàájẹ̀ ń gbé ya yí dàdé àmàdúgbò sọ́wọ́nẹ̀ dẹ́ amílẹ̀kàníkà yí dàdé ọgọ́ kì máa ṣe apámà ọjọ́ ni gẹ̀ẹ́kíá mẹ́nìkì yí dàdé kàmọ́ táwọn àdọ́gà nìhámẹ́ kì a yẹ ti tó dọ́gẹ́lẹ́ ọlọ́gbogbo ẹ̀kàmẹ́ náà mú dùn àmàtà mẹ́tọ́dọ́ àgbẹ̀rẹ̀ kìí

وما ألتنا من عملهم من شيء آية كومبيك آية سورة لقمان لا تجزي والد أو ولده شيئا ولا مولود هو جاز عن والده شيئا إنه ọmọ ní ìbùdó bí àṣẹ náà tẹ́wọ̀n èmi gọmọ amúdà jàpáni ọmọ rẹ̀ àtà jàpáni ọmọ rẹ̀ gọmọ àjàpáni àtà rẹ̀ ẹ̀nà àdíwọ̀n ọ̀làkìdẹ́ ìwọ̀n àbájọ́ yìí òtí ìlàmín àtàláhà yóò máa láyọ̀n fún ìmáàlù wà lábẹ̀nú ayé kìdẹ̀ ìwọ̀n àdúnwọ̀n láyé ojú ọkwánà ojú ọ̀nà ọkọ̀kọ́ máa yá ti kùn ẹni dúkì sẹ́wọ̀n ẹnẹkìtì káàbìrì ní ìlàm ẹ̀ngàdùnmà kẹ́nẹkìtì káàbìrì ọkọ̀kọ́ máa ti kùn ní tóbi dojújọ ayáyé ìlàmín àtàláhà dẹ̀ kọ́lbín sẹ́lì ṣé dẹ́nẹ̀kì wá bọ́ yọ̀kẹ̀dọ̀ ń ṣẹ̀dọ̀ kì mú ìmúfẹ́ bí nífàkì tẹ́ ìmúfẹ́ bí zulumu tẹ́ ìmúfẹ́ bí fosóka ẹni ilọ̀ ọkọ̀ àyà ti fòun pànà ọjọ́ náà ẹni ilọ̀ àmọ́ mi ti fòun ọjọ́ náà ọ̀nà àmọ́ àyà ti fòun lẹ́nà àkọ́tù tí wọ́n máa so todogela ata kiri kidu kojo chilo ma rata ne kome kidago na kianyo tuwele imani ihojo ima rata ne kemalo kesuwola yi alge ale kome kihojo ma kimudo ma ki asobata wojo tuweke katale imudo ma ki arata ne ukole yonyo tuweke satale ọjọ́ jẹ́ ọmọ mẹ́lẹ́ èèyàn ọyọ́ kọ́lọ́ ọjọ́ ètè gbójúlé ń dẹ̀wẹ̀ ọjọ́ náà ẹ̀mdà tọ́mẹ́ náà kì mú dẹ́tẹ́ nà òdúdú ńgbòkè rẹ́dọ̀ epo yìí máa kọ́ mẹ́ tọ́gọ́ o ọmọ ẹ̀ka e, kòkòlòkò ya báyìí ama yewe ema keki tibita rais mala mado ebe firudumwa e kadai me jaje kadai e to mutali ma mutali dumwa e o me kadai ko gba ma yan e tibita re ma ye e mo ma kijeme e ya ugo muna dumwa yo ma go kwa ni

ọmọ ẹgbẹ́ ń tọ́màgì àtòkọ̀ ọjọ́ náà máa gbọ́sàká tó èyí ń akọ̀ọ́lọ́ lọ́wọ́ yẹ̀yẹ̀ ń akọ̀ọ́lọ́ lọ́wọ́ orí tánuwọ́ yìí ń lọ́gbù sónú màlẹ́kẹ̀ abámẹ́dẹ́ jáká ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ́ jáká lẹ̀ ọyọ́ máa ń pa náà rẹ̀ mú bàbá ọmọ èyí o. ọjọ́ kí má nà ẹrẹ́jọ́ dùn wá.

kullu nafsin bima kasaba rahin ko ni mido kido won bibi en kido wale on anya tolo han wale rahana tutu ulo hade ولا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور ilẹ̀ ike gúnmọ̀ ọgbọ́n ìbílí kí agbọ́mọ̀nà ọgbọ́bọ́ yóò tẹ́ ìbílí ilẹ́gẹ́mẹ́ yọ́n kí agbúnmọ̀ ọgbọ́n ẹ̀ẹ́ imamu qurtubi idayawa ibi sura ibi suratu abinna e, e, onda sura gidai ini haditha nabi sallallahu alaihi wa sallam agokoju akuni una nige chikunona no machi kunatani emunda ngoli tibu haditha nabi sallallahu alaihi wa sallam annabi ni man mata lahu thalathatu min walad min alwaladi لم يبلغ الحنث لم تمسه النار لم تمسه النار إلا تحله القصر في رواية منى من ابتلي بشيء من هذه البنات وأحسن إليهن كنا له في رواية منى في حديث منى ده وجوكل الله من بلا من ابتلي بشيء من هذه البنات

une dɔlɛ kɔjɔ wɛnɛ yi ɔjɔ mɛnɛ yi dodo ma lɛ yɛnɛ ilé mi dó ketse kìmá ŋɔ tsi yó de ŋɔ tsi kɛ nɛba une dɔlɛ kɔjɔ wó kó ma kìdé yi do na ma jɛ na do na ɛnɛ kìnnà mɔmɔ mɛ ma ibu hadithi le matani bi nini

ọmọ nùbùlẹ́lẹ̀ igun oyè yúmá ní igun mọ́kànlọ́ ní ìyàtúmá ìjà ìyà ní ọmọ nùbùlẹ́ àmú jẹ́ka mẹ́jọ ó nẹ́ ọkọ́ pa bí oyé mẹ́mẹ́ ọ̀bàtà jẹ́ kámẹ́mẹ́ ilẹ̀dù tókòlò yà mú ya dógbò na àmẹ́ àdé ilẹ̀ tẹ́kẹ́ jarí sì kí ń bó múnà ojú oyé káì náà ní ẹ̀kọ́kọ́ bí ọjọ́ mẹ́hùn náà ẹ̀yà sọ̀ká èyí lè yá

ṣédékẹ́ lè yé gẹ́ ọ̀hún ẹgbẹ́kẹ́ lè yé gẹ́ ọ̀hún ẹ̀rẹ́ làwọn mi ọ̀nà kẹlẹ́ òun nídẹ̀ òun dún ṣédékẹ́ làkọ́ ọ̀hún àwọn ọ̀nà ẹgbẹ́ lẹ́nu ọmọ nìkàlá ṣédé òun tẹ́nà òdú ṣédékẹ́ làwẹ̀ màgá ìstáìlù ìstáìlù lẹ́ bayat pàmẹ́ mọ̀ òdòdó màkókú ìjàgà yẹ́dọ̀ ṣédé òkí tọmọnúbìlẹ̀ ẹ̀yọ́ ọmọbìlẹ̀ yẹ́rí ọmọ ọ̀nà kẹlẹ́ ẹ̀rẹ̀ kàtìrì dú làpá ọgá tẹ́lọ̀ làmùdú gá ń pàpàpàpàpà kọ́nẹ̀kẹ̀lẹ́ mú tó kò dúró ọ̀hún dọ́gẹ̀ ọ̀hún ẹ̀dà dúkì dẹ́rẹ̀ wọn imú dátà nẹ̀ ilé wọn ọ̀hún dọ́dù ẹnẹ dúyà sí ya nẹ̀kún ọmọ ìlú nù bilẹ̀ tẹ́dẹ́ká lìgà yẹrẹ òkìdí kùrálù tẹ́dẹ́ká ẹgbẹ́ kẹjì alàmẹ́ni èkìdẹ́ wọn mú nù bilẹ̀ tákì yọ ọmọ ọ̀nà bilẹ̀ yìí ọmọ ọ̀nẹ̀kẹ̀lẹ́ ọ̀wẹ̀dẹ̀ wọn ò sede mange yo gogo ama kabira ko boke ya bia mo ma yo pire pire ama bia mo ma yo aba mi da ko o me bi nga me ka i o me me yo de yo elu ja o ebo o me na ke ama yo o ne bi mo ma mu da elu no no o ne wa gbo ko ju nu pa kala ko alu je indo mountain school indo mountain makarantan

sọmọ ewé ewé tó ń àtùpá yóò nà ọ̀bọ̀ yóò nà sójójí àmì tí ìjàmú náà dò yán mọ̀ máa yẹ kíláàsì àdéjú tó máa kì kíláàsì yán ẹ̀ wá kẹrẹ àmì tí ìjà káàmọ́mọ́ máa tíjì má máa tó gbọ́gbà jẹ kíláàsì àmì tí máa jẹ kíláàsì lẹ́yìn tí ìjàmú náà máa tọ́dọ̀ ẹkọ́ oṣù wí kì í rùn kó lápá àmọ́tọ́ lẹ́yìn ẹ̀hùn kì í akọ́ màmá mọ̀ ọ̀bẹ̀ kúmọ̀ mọ̀ yé kọ yé gbà tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kì kó na kì máa ama kaviri kukola kaviri ti nyuma aluko na bi wee wee eni ka na meleni ya nema ene nema dị ngo ko da da ya ge na ite eyi odu bo ki ngono ma ti le ngo subo amụma ma obe ki wewe tule ama nga ama nga pula peji skulu tule tube ki n'ọma ma me tale ama ma ma ja ja wale melu mo gala meli ko ne no ma to wo alo papa mo ma lati skulu ba ẹnẹ kan ọmọ mẹ́tẹ̀ ẹ̀lẹ̀ tètè edu àti sukulu supẹkọmi ẹsẹ èyí tètè àwùjọ tó yára alẹ ọlọ yìí àti ní kọmẹ ìyàmẹwẹ ẹlẹkọọla àwọn akọmọọla yìí pẹkọmẹ md yìí àwọn akọmọọla yìí omi oyálẹ̀gbẹ̀ alọ àwọn akáàmẹ ọ̀la abẹ fún wa kọ́mà. ọmọ awewe kì máa yàn máa dojú tọ́ ẹdojú ẹ̀ wá máa ọmọ fún nà máa kí òjì máa wẹ́ pa wẹ́ kẹ́ àkó nẹ̀kẹ́ ẹ̀bí ọmọ ọ̀họ́ wọn ni máa olí nà máa yàn kí òjì kú ẹ̀kẹ́ lèkú tíyàn wẹ́kẹ́ lèkú kánà tí yín ẹlẹ́gbẹ́ dojú tà mọ́ máa yẹ ọjọ́ kí máa nẹ̀rẹ́ yóò dún wa fọ́lá àtàkùn nàkùnmọ́ àmì yíò àmàna ideology ilẹ̀ wa àbá afirika ọmọ àtàjẹ́ ilẹ̀ nípa màkàkà ilẹ̀ yìí kámẹ́wé bí ọmọ wéwé máa dọ́gbà ìkọ́rẹ̀ yìí bí ma tó dùn máa lé kàkínà màmá mi yọ ọmọ ọwọ́ ní tàkẹ́ ọlẹ́mà dàbí òbí tó tọ́gbà ma in a in a future eyo ọgbà ìmà ayé ànàkànyà gbìtìgbìtìgbìtì oyé wéwé màmá wéwé ní táàmàtí ní discourage bókè àbí ọmọ kámẹ́bí ọmọ wéwé ní àmà àdọ́mà ìkọ́rẹ̀ yìí bí ma kámẹ́ àbí ọmọ wéwé abájọ́ yìí ọjọ́ kí máa nàrẹ́ jù dùn wa náà alótọ́wà ẹ̀wọ̀n láti rẹ̀ nǹkan inna allaha indahu ilmu sa'a inna allaha indahu ilmu sa'a وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غداً وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير بارك الله فيك وجزاك الله خيرا وجاية إلي إيوان مسلم الإمام أحمد بن حنبل النبي صلى الله عليه وسلم يعني أتيت مفاتيح كل شيء إلا الخمس أمي دي أو دو يوم دمي أوليك كما مملو أما مملو أي مسند إمام أحمد أما مملو لهم شمعوا كاية ديكا ika abdullahi bin mas'ud gbọ́kọ́gbà níbi ayi abdullahi bin umar ilẹ̀ngà gbọ́ ayi abdullahi bin mas'ud dọ́mọ̀ abalẹ̀gẹ̀ abdullahi bin umar radiyallahu anhu yìí wọ́n gbọ́lá hadith lẹ́wàgẹ̀ ẹ̀lẹ́tẹ́ bukhari pàyí muslim anibi wa sallallahu alayhi wa sallam inna mafati al-ghaibi arba amami gidan maja eluma ce àmọ́ ọmọ ìlúgbè sámọ́ mi gèdè ń má Ama lẹ́yìn àmọ́ lẹ́dẹ̀ ohun sámọ́ ń ká ya gèdè àkà ẹni dún àmù má ní ṣédé aláwọ̀ káàtì ọmọ na ya ọmọ mgboko na anya kwụ ịmasị ọjọọ na n'ike n'ịmalen عبد الله بن عمر

omi yóò mẹ̀mẹ̀lẹ̀ kọjọ́ àrọ̀kọ́ ọ̀nà kó jálẹ̀ ẹ̀wọ̀n kìdí hàn bí ọmọ ẹ̀wọ̀n kó náà ti ó yá nà gbogbo náà kú àmọ́ mẹ́lú lẹ́dẹ̀ allah wa ina tẹ́ gbé òun mọ̀ àkọ́nù jọ́ náà de na gane ko expression ni gide kuma duni alhaf kaki ma tubo yo kete ne ne dunu male e kudele ko kwano jona annabi ya muhammad sallallahu alaihi wasallam e ba mala e ka jibril to nini yo wa annabi ke wa to nini le ko kwano jona yani mal a'lamu anha mal mas'ulu anha bi a'lama min as-sa'il ụma a mmatụ ịnị na-elugbe nke belugbo n'ọjọọ na a na ụma nwelete na igite nenele m enigi atete nenele ojimala eke jụlụlụ nwongwe anwụ nina nige ma'ana yas'alunaka an sa'a ayyana mursa kul inna ilmuha inda rabbi anibi ma tenini kakungwa n'ọjọọ na oyi ń lẹ́ ká máa kó máa tó gbogbo mi àlá òkè tẹ́yìn rẹ̀ ẹni dúnú máa ń ló iná wá rínlọ ilmù sáà wọ́n lẹ́sìn lọ́kọ́ yìí ohun aláwọ̀ lẹ́wọ̀n àwọn romi buwane omi ẹ̀mọ́ àdọ́dọ́ kí alaba yìí abdullahi ibn abba yẹni makaru mataru ìyàwó ẹ̀fọ́ hadith gbọ́mí ọ̀yálẹ̀ omi ma do go gide okwapo mo mi gi aro wona ko yale classes amo mi ojojojo ya wona ko yale amo mi gi awane inene mi gi jeji gas anka acid on le mi jeta acid omi awone ko yale gas acid ẹ̀ẹ́dá màá ló jẹ́ màá ló jẹ́ aráàlú mẹ́lẹ̀ lókèlè gbódò mẹ́nu kò yàmà ilẹ̀ náà máa pàtà kí ẹ máa mẹ́wọ́n kòkó rọ́ ẹ lè kó jọ abẹ́nà agbọ́n àwọ̀gù yẹn wọ́n kọ́ abá ṣe ògùdú máa rẹ́yún omi ikọ̀ yọ kàlọ́ ánẹ̀ kó yálẹ̀ dọ́mọ̀ ìyàmú omi kọ́lọ̀kọ́lọ̀ kọjọ́ àrọ̀wọ́ ánẹ̀ tó dí ilé ìfẹ́ àmàdọ́ yọ́yọ́ sàrọ̀mí kàwọ́nù omi ilẹ̀ yẹn ìmọ̀ kòtò pàdé òun nù ọjọ́ jẹ̀nà mú mi wọn ojójójó yìí ìyá mi kílẹ̀sì fẹ́ omi kọjú ọ̀rọ̀ wọ́n ní kó yálẹ̀lẹ́ ọ̀n ti àlọ́kọ́ yìí àlọ́kọ́ yìí tó omi èké ayéhùn nẹ̀wí ilẹ̀ nọ̀lá rí ọ̀la ìjẹ́ngà mẹ́rin rẹ̀ nọ̀lá rí ọ̀la kì jẹ́ngà ọmọ ọkọ̀ ayọ̀ omi èlẹ̀ màdúdú kékó yìí wọ́n yóò ní zilul ọ̀hún aláwọ̀ ọ̀hún yà ma omi goeso otu ugbo nwa ala ọla omide ẹgbàgì ara omi ilẹ̀ wọn ṣómidómidó tó dẹ́ ọ̀lọ́gẹ́ na igbọ́ kẹ̀wọ́n kọ̀m̀pẹ́ kú miami meteorologist mbógi aka omi anyalọ̀ na omilẹ́gì anyalọ̀ ihò àbúyá ọ̀rọ̀kagbá àti àǹkọlù tó yí e ẹwọ́n lè ti plantiu olù anyáwò ẹ e lè ti ó lè ọ̀rọ̀kagbá lagos omi anyalọ̀ olù anẹ́ umalea umaimingi chabe kuma gaskiya ngi umalen ado yo madodo ke sheikhul islam ibn taymiya inna takada ki koyle dim dim dim dim abi tafsir jalalaini dabe jita ume ko nane dumma ahu ki anya ju ko mi ki anya lo agile ko na meju mo mi ki anya lo ko yanle dup o yele ngi ko takadele so dini ngi madoki ilimul hai'a ilimul hai'a alini ohun lẹ́wọ̀n madoki eh, astronomy astrology ohun ma ya astrology ma wee goo kó na kí ìrọ̀rọ̀ kẹ́mí ìṣẹ́ àwọn amúnẹ ilẹ̀lẹ̀tẹ́ ìsí ìrí egi àdónà ìgbàjí ìmẹ̀ bọ̀tù kàwọ́ ájú lè ọ̀nà púpáyọ̀ àwọ̀ yálè àwòyé ọ̀yàn àwòyé ẹ̀bí ẹnẹ kò omi gẹ̀ anyá wá nẹ̀ túrù lúgbà àwò lúgbò kọ́jẹ́ ohun ilẹ̀bí ẹnẹ nù wọ̀nyún náà tẹ̀lé lọ́gọ́ yìí omi ẹ̀kùnmọ́ adọ́gọ́ yìí omi alberka ọjọ́ mú gbókì dẹ́hùn yàmẹ́gbàgbé arómi ogún ẹ̀nà dómi ilẹ̀ òyà ní mẹ́rin kìdí hàn bí ọmọ ọjọ́ yízo harafi máa yízo mẹ́nin tọdú máa kí máa ó ní ẹ̀wọ̀n ìgidí hàn bí ọmọ taa. òkú ìṣe ta màmá di ìwé ní òmàdó ọ̀nà ipa pìtìpìtìpìtì ẹ̀wọ̀n kìdí hàn ọmọ mẹ́ ní ìyí kìkọ́ lọ nẹ́kàlẹ́ oṣù méjì oṣù mẹ́ta kìlẹ̀kú náà lórí ọ̀nẹ́gẹ̀lẹ́ ìṣe abẹ̀kúnnùbẹ̀lẹ̀ ẹni pàǹgì ṣe dúdú ìkéèkìdẹ́ ìkó ẹ̀bìẹ̀mídé ọ̀rẹ́ ìkó ẹ̀bìẹ̀pọ̀ ìkó ìmẹ̀ ní ẹ̀bìẹ̀mẹ́ ìwéwé ọ̀rẹ́ látán kọ́nìkì mà kọ́nìkẹ́lẹ́ ìṣe abẹ̀kúnnùbẹ̀lẹ̀ ó yóò mà ìkéèlẹ̀ bọ̀tọ̀ yóò mọ́ra ìdá tọ́kìmúdò náà

kí use stethoscope àbẹ̀ kí festoscope àbẹ̀ kí use uh, sigmonometer jẹun kò mọ ẹlẹ́ni kí o dọ́mọ tí ilé fi yẹn lẹ́sẹ̀ tó dẹ́hùn ọ̀rẹ́ yìí àtọ́ òbí oṣù mẹ́rin lẹ́bà ìmúdò náà kí ẹlẹ́sẹ̀ mẹ́ ìmọ̀mùtà yẹn lò nẹ̀ta ní ẹgbẹ́ lẹ́ngàlá yóò zuwẹ́ di máa وما تدري نفس ماذا تكسب غدا او نوي لدو انك مولاو يا يا تشونان يا يا تشانانا يا يا تشوهونا وما دوكون اجكن كدو موناونه وما للدي تكنا وما يوم ogena book in na makadoma madoki palmistry or palmology palmology abele mariden edone mamedo owe dute ina kidedo owe gidei finga stripune o maridi maridi mame unke nika jo na jo to na jo yomune eji lele eji leni eja yohe eja yohe ni eko yate eja nana eja nali umeik maridi ledo umako yolewe ololawe haramu ole kichiku na kinyate numale Tudeu. So, aya qur'ani li ga ko yima o ya ko ngano mele ha wa ma tadri nafsun ma za taksibu ghada akallu wa ma tadri nafsun bi ayi ardin tamut oraidu ya ne kama ni o ya na go ki aya ko ana mo bi aya ko ana duni ke mo go ki aya ko olùkáyà mẹ̀tẹ̀hún ní bọ̀tí ń dá tutọ́ tabalẹ̀ ẹ̀nẹ́gàgídẹ́pá níbi suleiman ibo islamic history ẹni ìhàn níbi suleimanu wú omi màláìkò èkì agbọ̀rá yìí ìwọ́de júdá níbi suleimanu omi ilé adó yókìdá èkì wú anábi suleimanu wí damascus ojá ní syria ó nàgídá yàkó ojá ní hindu ojá ní india ojá ní india ìyá mẹ́ta

yẹ̀wò agbáwọn ẹ̀kẹ́ ya kẹ́ agbóhun ọmọ ojojú lẹ́nu òun ábí wèbí kó ẹyẹ ń àwò kẹ́ mú dáadáa ní ọjà wọn na ẹyẹ ń ẹnkọ wá tẹ́gbọ̀n ọ̀rá ihun tó lè papọ̀ ọdẹ́gbọ̀ ìjẹngẹnẹ̀kẹ́ mú ọ̀dá tó yàn abọ́là ọ̀tàbálẹ̀ anẹ́mísílẹ̀ máa ní ẹ̀tọ́ àwọn òkè ahụ tó yàn pé òwe yóò dábé àwọn múdá tó yàn. ìdẹ́gbọ́ gbọ́ngì màlà ikú kú mama ya malaiko onko malaiko kwa choluka o yele ke wa de yudumi enemi ki gwemi ubigana ko mi nganele yawo awuke mu du ko mi alo to yawo ehun le ye ne nu jo nke wa eju ga agun ye tabale eju ohun le ke todu ìkọlẹ́tọ̀ ẹ wọ ọgbẹ́ èmi gẹ́gẹ́ kò ká máa gbọ́ra yẹn lẹ́bọ̀ tíkítíkí ká máa gbọ́ra yẹn lẹ́mẹ̀ òun àmà kọjú ẹyin àtẹkù ẹlẹ́kẹ́ ẹyin àdójú àná ẹlẹ́ gbogbojú ẹ̀kọ́ kó ń hindu ànumọ́ ojú india òun ò ń wú ojú ẹ̀ máa jẹ́ ń òun ní abẹ́nẹ́ alẹ́ tákẹ́ lótójì ẹ̀lẹ́ta kó ń gbọ́ra yẹn lọ́mọ́ òun àtẹ̀jíjì òun àmà lẹ́lẹ́ àkọ́jú ẹyin àtẹkù ẹlẹ́kẹ́ ẹyin àdójú ẹ̀lẹ́ta kó ń

ya moko kikwane ha ai kuma lotule okole crash ngabo dugi yo kole mayola umana uh-huh. do ngaji television yi ona mai jema be ki jadan on yar rakwa ne kinya joko ngulu mana do ko lenga gene gidei kinya joko ngulu ha al kokole na ko mana do ngere rele ilogi ya joko ngulu ki wa to kute yi wa mala àti ẹgbọ́jọ́ kajẹ̀lẹ̀ òkíyàn kó ẹjọ́ náà mọ́lẹ́ eyé mi àkó alùkọjọ́ kan rẹ̀ ọjọ́ kí ló ẹjọ́ mi ọjọ́ jẹ́ káfọ́ ọjọ́ mà àmẹ́rin èyí dùkọjọ́ àkóńgẹ́nu màwọn èyí wẹ́kẹ́dẹ́ òbókì àti paipa pìtìpìtìpìtìpìtì kéré kóńgẹ́ mà nóó àmọ́ nàmdà lè tẹ́bi mùsíza kọjọ́ tí ń mà níbi ẹ̀bọ̀ ẹ̀yìn àárẹ̀ náà اقول تلا قل اوحي الي اجرني عالم الغيب فلا يظهر عالم الغيب فلا يظهر على غيبه احدا الا من ارتضى من رسول فانه يسلك من, يسلك من بين يديه ومن خلفه رصدا alimul ghaibi Allah tuduki nema maja wala yuzhiru ala ghaibihi ahada umma maja ya do todo dangene dun illa man yartabu min rasulin kede ne ko do ye ko kolon ya munuse o do ne do mama ya ne to izol ke àwọn mẹ́sẹ̀ ilẹ̀ àbọ́jọ́ alẹ́kọ́ takídì màmá yàngọ́ fẹ́ iná hu yasluku min bayni yadayhi wa min khalfihi rasada bí máa na fẹ́ iná hu yasluku rasadan min bayni yadayhi wa min khalfihi ohun aláwọ̀ yàdì security tẹ́lọ ọgbà onújẹ́lẹ̀ security àwọn dọ́ọ̀bìnrin kébìlì kiri ní kí tẹ́mpa ẹ̀hùn dókòó onújẹ́lẹ̀ àná lọ àìrẹ̀ nẹ́mẹ́ general ọjọ́ ní kí dùnmọ̀ máa yà ńgá máa kí mìí mọ̀ òjíjà wọn àníbi yìí sá yà kà náà bọ́n yà ọ̀hún ewu ọ̀nkọ̀jú ẹ̀ṣẹ̀ wọn wà ọ̀nà bìíkú máa tàkùlúnà wọ́n máa tàdàfirúnà fi buyutiku ìdé ẹ̀ngà wúwù kò mi jesus kò náírà mẹ̀ṣàbómi mẹ̀ṣà yí ẹ̀yìn òyà mẹ́ta mẹ̀dáwé ní àbáyọ̀ yẹn náà kà wọ́n mẹ́ pàáwù yẹn nẹ̀nẹ̀ yẹ tákì wá náà kà wọ́n mẹ́ umele tumama yaje kojo dumi kimdanga hu tumama ya lero mwene ona nyangile ya ungisura tu enwa exception le ware enwa le te suratu ali imran ojo eni ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز خبيث من الطيب ها وما كان الله ليطلعكم على الغيب الله جنك يا ما ما لم تبيلن ولكن ولكنه يجتبي من رسله من يشاء اما نك رويجو يا من رسله mbigi àwọn aduma maya na mirusulu kwako ingo inaka ngotu kwe uma ingo mi secret uma ya ka ngodomo fa aminu billahi tó dábálẹ̀ àníbì wa muhammadu madoki al-mujitaba ẹnà tí mujitaba ya máa wáyà bí rọ́tùlùlá àníbì muhammadu ìrúnrù ma máa yọ lẹ́kọ́jọ́ ọdún àníbì muhammadu kàmọ́rún jẹ́ máa ọ̀nà níta èyí kìdá ìdó amẹ́hùn kìsẹ́ mú máa yàkọ́jọ́ àti àti ní ilẹ̀ tó ń da wọlá ìrìn tó nàbì ṣe ìmìn ilmihi àtàmọ́ àníbì àtàmọ́ tálàkà umarni dunike launu da kafin da ginani illa bi ṣe imin ilmihi sí bí ẹni kìrọ yẹ ju pé o màmá yà yọ ọjọ́ e o màmá yà yọ ọjọ́ lẹ̀ e kìrọ yẹ imlu tẹ́sibẹ̀dẹ̀ ńlá mà níbi imlu tẹ́sibẹ̀dẹ̀ ńlá mi mọ́rọ́tẹ̀lẹ̀ gbogbo ọjà mi áwòlẹ́à gbogbo ìyá mi káàbìrì ọdọ́mọkọjọ́ ọmọdún mọ́ ìhánátà lẹ́kùn bẹ̀rẹ̀ rẹ̀ bọ̀ so ọjọ́ kí máa nẹ̀rẹ́ jódó wa karatu ije ni o amma abije wule dogba migi da yin adele kade akolu kawle haza wa astaghfirullah li wa lakum wa li